ولو لم تجرم حوادث حوادث ibi tá a bá dé náà lọ́rọ̀ nǹkan mẹ́jọ àtàkùnlé o ó jẹ́ ká lè gba ìlú náà lọ́nà ó ti gbà ní ìjọsìn fún wa kìlá mọ̀ sí àrùn nínú tẹ̀síru tó wáyé nígbà orí ìta bá bọ̀ wá. Àyà tí a ó ti gbé lélẹ̀, òun náà ni àyà ẹlẹ́ẹ̀kọkàndínlọ́gbọ̀n. Níbi tí ọlọ́run bá bá àlejò ọlá, ó ti fẹ́ gbé àwọn òfin kan kalẹ̀ fún wa. Lẹ́yìn tó ṣe wípé àwọn òfin náà láǹfààní wa náà ni gẹ́gẹ́ bó ti jẹ́ sí pé lọ́dọ̀ àwọn onímọ̀ òfin alùpàá ìlú tuntun yíyà wọ́n ní ọlọ́run ọba làyà ní ìṣe kò ní kọ́wá lágbẹ́ká tó kẹ́kẹ́. إلا أن مسلأته خالصة àìkọ́jẹ́ pé àǹfààní ìsan tó ní àṣẹ yẹn àǹfààní pọ́nbélé tó wà ńbẹ̀ àwọn a. jẹ́ pé ó bá ní àwọn nǹkan ní àǹfààní tí ó ti lọ. bẹ́ẹ̀ náà sì ni wàlàyé ni à ń kò ní sọ fún wa pé nǹkan náà ṣe pọ̀ dáa pé àṣẹ tó pa wáyẹ náà mọ̀tíláàtú àìlèfà á àǹfààní tó pọ̀ náà lọ́wọ́ à ń bẹ̀ ìṣìká mẹ́fẹ́ fi sì jẹ́ sí wípé dúró rọ́ọ̀jì bẹ̀ wọ̀nyí lóbi ní ká torí ìdí eléyìí ọlọ́run bá ní ká ṣe nǹkan torí ara wa náà ni o a sọ àwọn òfin rẹ̀ kan lábẹ́ máa kà lé ìpè nǹkan báyìí ni ẹ ṣe ẹ ti nǹkan báyìí. nínú àwọn àtàlẹ́ máa kà lé pẹ̀lú ọlọ́run. a máa rí ikọ́ yé ń níbi tí ala a, kí o ti àwọn ìkẹta wọ fún wa àwọn àbá ti pa kókó jáde àwọn àbá onímọ̀ tẹ̀sí wọ́n ni alákọ̀ọ́kọ́ nínú kókó láwọn ayé àbí méjì tó abẹ́kà yìí gbogbo gbé arí ọ̀rọ̀ lè tó wà fún dúkìá mùsùlùmí tó ti tóbi jẹ́ bí pé èèwọ̀ ni ká gba owó ara wa lọ́nà ẹ̀tọ́ ọ̀pọ̀lọmọ́ẹ́lì ni àwọn ọmọ gbogbo tó bá ti jẹ́ dúkìá ẹlòmíì sí èdè fún wa aráàmù ní kádé rẹ̀ pàtàwà àádọ́ òbí sárùkọ àwòbísì àwòkìnnà àwòrìbà pàápàá jùlọ láwọn ọ̀nà mẹ́rin yìí gbogbo owó tọ́wọ́ rẹ bá tẹ̀ tó bá jọ̀wọ́ rẹ láwọn ọ̀nà mẹ́rẹ̀ẹ̀rin yìí lọ́mọ ẹgbẹ́ aráàmù ni nínú oṣù ẹ̀rá ìsìlámù alákọ̀ọ́kọ́ bẹ̀ òun ni kó ojúgbé ojúgbé ṣe ẹ̀kọ́ tó bá lẹ́yìn sí ìgbẹ́gbé ó ń tẹ́ńtẹ́ òun ni kó ra mú nǹkan yẹn tí ènìyàn ọ̀mà aráàmù ni kó mú yẹn o. àbí kò sì jẹ́ sí wípé ọjà ń bá ní nínú àwọn ọ̀nà táwọn ẹni ń jàǹbá yẹn nínú ọ̀nà táwọn ẹni ń jàǹbá yẹn òun ni kí wọ́n rán olúfẹ́ wọn ní kó bá ara yìí naira ni wọ́n ń tà ṣùgbọ́n tó tí

tó fẹ́ bá yàn ṣiṣẹ́ àwọn màtíláàdì tó fẹ́ lò three hundred thousand naira náà ní gbogbo màtíláàdì ń jẹ́ ṣùgbọ́n gbà tí ó gba owó lọ́wọ́ rẹ̀ four hundred thousand naira lọ́gbà lórí màtíláàdì tó fẹ́ rà ó bẹ̀rẹ̀ kẹ́kẹ́ pé àwa máa ń sọ kẹ́kẹ́ alábàlájú tá a dé yìí náà ó pé èèyàn náà ká bẹ̀rù ọlọ́run wọ́n tó gbéṣẹ́ fún yàn bẹ̀rù ọlọ́run wọ́n tó rówó ra màtíríàdì fọ́ three hundred thousand naira wọ́n pọ́n síbò ẹni tó wá bọ́ ṣiṣẹ́ òun ọlọ́wọ́n gba jọ thirty thousand naira péré tòtò àlọ́gbà owó rẹ̀ ń kọ́ mọ iye wàhálà tóun náà sì lẹ̀ tí wọn náà sì yí wàhálà tó sì lẹ̀ láàrin ọjọ́ méjì ọjọ́ mẹ́ta kọ́dà bí ní ọ̀sẹ̀ kan ìrìnnì ìlẹ́nu iṣẹ́ thirty thousand naira. ó tún wá parí iṣẹ́ ọ̀hún kélekèle bálabàlá lójú fún lówó ọ̀hún àbíkẹ́lẹ̀ mi tẹ̀sán máa san tán bọ̀rọ̀ ó tún máa dìjà pé ó sẹ́yìn ẹ̀sìn tán ah, mọ́wọ́rí wa kò sùúrù náà wọ́n náà ti mọ̀ pé àwọn màtílà ti mọ̀ra yẹn ó wọ́n náà kí ló wá kàn pẹ̀lú pé màtílà ti tó ra wọn pé òun ló ní màtílà ti àdílé rẹ̀ lọ́wọ́ bí tẹ̀sí ìdílé rẹ̀ ní mọ́tò rẹ̀ lọ́wọ́ lò ẹbí wọ́n ló ní màtílà ti ẹjẹ́ abẹ́rù ọlọ́run torí àwọn tá máa ń gbé fún náà a kówó gegege ra màtíláàsì àwa nílé fẹ́ sanwó fẹ́ni tó bá wa ṣe gbogbo wọn ń náà lọ ń kọ́rú àwọn èèyàn bẹ́ẹ̀ lólè tó bẹ̀rẹ̀ láká iṣẹ́ lọ pé irú màtíláàsì tí mo sọ fún ọ òkúkú àdé tọ́lọ́ ní kó lóòótọ́ màtíláàsì yẹn last month two hundred thousand naira ló rà lóòótọ́. ṣùgbọ́n this month ọjà yẹn ti tún wálẹ̀ two hundred and fifty thousand lọ́ra ó sì dé lóòótọ́ ó sì tún kó fifty thousand naira rẹ fún ọ pé fifty thousand naira rẹ rè o gbàtí mo débẹ̀ kọ́sọ́mà tí mo bá rajà ó ló ti tún wálẹ̀ ó wá parí fẹ́ yóò wá gba thirty thousand naira lọ́wọ́ rẹ fifty thousand naira tó kún kí á padà yẹn gan-an ó sáré lóògùn kàmí. Àwọn àkótó bá dìgbà ní, òun náà máa bílé máa rẹ̀ gbá ah, ẹni yóò sì mà. Ó ti wẹ̀ sí mi lọ́wọ́ pẹ̀lú fifty thousand naira. Kémi náà bá rárá fi kíni, ìbá rárá láì mú mákò. Gbọ́lọ́kọ́ o, gbogbo ọ̀tẹ́ ẹni gbẹ̀ntẹ́ fi ń kọ́yàn bẹ́ẹ̀. ni o. Ọmọ yàtúkọ̀ lábalábẹ̀ yẹn oríṣiríṣi ọ̀nà ló lè gbà wáyé. àbí wọ́n gan fún ẹ ti ná màtíríàsì yẹn wọ́n gan fún ẹ ti ná ẹtí three hundred fifty thousand naira wọ́n ti ẹnì tó wá jẹ́ pé náà lòun fi ń ṣiṣẹ́ pàṣẹ wàá lọ ra màtíríàsì yẹn wá irú ẹ̀ gan náà lọ́bọ̀ wá ó wá dúró kí n gan náà sí ọ ní kéyìn wọ́n tó Jamaa ẹja lọ bẹ̀rù ọlọ́run lábala bí o. gbogbo ẹni tó wá sí kí pé òun náà ń ṣe èrú jàǹbá bẹ́ẹ̀ ó lè jẹ́ ọlọ́jà ni. ọ̀tọ̀ tó ọ̀tọ̀ tí tà fún ọ. oríjìnà ló tà fún ó ti wá ní iye tí ó yọ ọlẹ̀ fún lórí àrùkù tó kà yẹn ó lọ mọ̀ ẹ́ gbogbo orú àwọn báyìí mo náà là ń pè ní gíjì jàǹbá nìyẹn níbi ọjà níbi òwò níbi ọ̀nà kọ́nà téèyàn fi ń gbà ṣe jàǹbá tó fi ń rówó mọ̀ ẹ́ pé àràmù lówó torí ẹ̀ nínú ẹ̀ náà ni alitimar owó tó bá rí níbi timar owó tẹ́tẹ́ òní jẹ́ bẹ́ẹ̀ gbogbo ọ̀nà tí èèyàn bá fi ń ta tẹ́tẹ́ amúnámbà ni lágbájá ní òun yìí lágbájá ni ẹ̀yin ọ̀dọ́ tẹ́tẹ́ bọ́ọ̀lù tẹ́ta tẹ́lẹ̀ pé bẹ̀rẹ̀ lèmi ti di olówó lẹ́nu arsenal nàmáyé àbí máa yọ ọ́nà kíni tẹ́ǹtì àbílẹ̀ náà kọ́ dájọ fowó sí ẹlẹ́sìn àwọn tí wọ́n fẹ́ gbábọ̀ lé ní ogboro tí wọ́n wọn lẹ́jọ́ tòun ni ó lè máa sọ ìgbà tó wà lẹ̀ ẹlòmíì kọ́rẹ́ǹtì débi pé ó ti sọ́hún bẹ́ẹ̀ náà lójú ẹ̀rọ pọ́nlẹ́rì kan bẹ́ẹ̀ nígbà àtẹ́lẹ́sìn báyìí wọ́n lò lójú olùgbàbọ̀ nìyẹn ìṣe ní ń sàrà rẹ̀ bí yóò yóò tó máa ti sọ̀rọ̀ ìgbà wá béèrè nípa àlámọ̀rí ọ̀rọ̀ ìṣe rẹ̀ kọ̀ mọ́. ó sì kọ́rẹ́ǹtì nípa tí ń ṣẹlẹ̀ ní Europe lọ́hùn. wọ́n tí ó gbìyànjú àlámọ̀rí ọ̀rọ̀ ìṣe rẹ̀ ní kọ̀ mọ́ kò sì rẹ́jà ti bẹ́ẹ̀ hàn. ṣùgbọ́n àwọn ẹni táwọn sọ yìí wọ́n máa kílíàsì fún gbowó jù bí a sì báyìí ló ń ka owó lọ́dà akọ rẹ̀ fún yín nìkú ló ń sọ iye iye ọdún tó fi sáyìn kọ́ńtráàtì klọ́ọ̀bù tó fẹ́ gbá fún lọ́mọ sọ gbogbo ẹ̀ fún yín ní two thousand and twenty five bí a sì báyìí ló ń gbowó jù two thousand and twenty ń gbowó jù tùgbọ́njá bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ̀ pé ọ̀dà láàánú sọ ábà nẹ́bí tó gba àdìsí tó pọ̀ jù wá ọ̀pọ̀lọpọ̀ náà àwọn tó ń gbọ́n náà ká bẹ̀rẹ̀ lọ́mọ̀ tó sọ ábà tó gba àdìsí tó pọ̀ jù wá ta ló tọ̀ àbáwọ̀ àbúrò rẹ̀ rà tùgbọ́njá bẹ̀rẹ̀ lọ́wọ́ àdìsí tó gbà àwálé five thousand three hundred plus náà ló gbà wọ́n tẹ́ bèèrè lọ́wọ́ rẹ̀ wípé ń gbowó jù yóò sọ yìí tí ń gbà ní dọ́là yóò tún wá sọ yìí tó jẹ́ náírà fún ṣẹ̀mọ́ ẹ̀ mẹ́jọ tara wa jẹ́ ẹ̀ mẹ́jọ tara wa jẹ́ náà

ó mọ àwọn pléyàtì oríṣiríṣi tí ń gbowó jù ó sì mọ tíìmù tí ó gba lọ́dún tó lọ ọmọ ìtọ́ gba ọmọ ìtọ́ gba champions league gbogbo ẹ̀ lọ́mọ̀ òní ti máa ti tí wọ́n fẹ́ gbá mo mo mo mo Gbogbo ẹgbẹ́ òun ti dáàbò náà lórí gbogbo àwọn ilé àsìkò kan tó ti há ha tí wọ́n ń náà tó bá da ọpọlọ yẹn náà sí ti kùránì ó ti gbogbo ọ̀nà kẹ́kẹ́ táwọn èèyàn ti ń jẹ owó kẹ́kẹ́ àwọn òṣèré kan náà lọ́pọ̀lọpọ̀ ń ṣe ọmọ ọ̀dọ́ tí ọ̀yà wù tí ó sì rìn síbi tẹ́tẹ́ tí ọmọ wá nọ́mbà tó mú káàkiri tí ọmọ wá nọ́mbà tó mú káàkiri àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà ọ̀nà káwọn ẹ̀dínkù tẹ́tẹ́ lẹ́yìn gbogbo àwọn nǹkan wọ̀nyí èèwọ̀ ni o kódà ayé àkànlẹ̀ sọ̀kalẹ̀ lórí ẹ̀.

àti tẹ́tẹ́ títa ọ̀nà ní gẹ́kùn náà náà bẹ́ẹ̀ nìkan àti òòsà ṣíṣe wàlà àzáàn àti ọba kíra ọ̀nà ní yẹ̀míwò ọlọ́ni tẹ́tẹ́ bá jíkẹ̀ nìbú ẹgbìnà sí

tó yẹ pé àwọn àfáà wọ́n lẹ́fẹ̀ẹ́ tún kíyèsí lẹ́nu wọ́n sì ti ń sọ lánàá náà tẹ́lẹ̀ gbogbo àwọn tá bá ní cooperative ẹja lọ ráwọn tó specialist nípa ìmọ̀ òfin ẹ̀sìn ó máa lọ jẹ́ sí wípé rìbá òun láà máa dí ká nímọ̀ ipa àti sínú rìbá ọlọ́ọ̀bá àlẹ́sọ́lá kò fi ọwọ́ yẹpẹrẹ mú ọ̀rọ̀ rìbá ọlọ́ọ̀bá àlẹ́sọ́lá ó gbójú àjọ sọ̀rọ̀ rìbá ó bínú sí rìbá púpọ̀ dípò kó sọ fún wa nínú alukur'an kọ́bìlá inú ṣètò ọ̀nà rọ̀jì ní sinmi ara máa lọ̀rọ̀ ní oni alẹ́dínà ya kúlù náà rí bàálà ya kú mú ìlà kánà ya kú mú lẹ́dí yàtọ̀ àfàfà tó ṣe ìtọ́ mi lẹ́dí máa sílátọ̀ bá kọ́ra sí seventy five méjì nǹkan wà. ọlọ́ọ̀bà àlejò ọlá ní bẹ́ẹ̀ láwọn tí wọ́n ń jẹ èlé láyà kú mu ilà kama yẹ kú mu lẹ́bi yàtàkà bàbú ṣe ìtọ́nù mi nà lùmáàdì. nígbà tá a bá gbé wọn dìde jọ gbéra kìyàmà ìdébìdì ẹni tí wèrè kọlù láti wọn dìde ọpọlọ wọn dà ojú wèrè wọn mà dé. ọ̀rẹ́ nìkan. ẹlẹ́ẹ̀kẹrin ni nínú àwọn ọ̀nà táwọn àfáà tọ́ka sí pé jẹ́ nínú àwọn ọ̀nà tí èèyàn lè ti jẹ owó olówó lọ́jọ́ ara àrùn tọ́nà ọba àlejò ọlá tó bínú sí tó kórìíra nínú àwọn ayàtà máa nì. bákan náà yóò máa sọ àwọn akẹ́kọ̀ọ́ fún wa òun náà ni owó láàrin ara wa ìyẹn lè tọ́nà ọba àlejò ọlá ń sọ fún wa pé wà lórí ìsọdàpá ọlọ́run ló wọ́n ọlọ́run wọ́n máa kó ìparun báyìí ó tó sọ yẹn kẹ̀kẹ́ lọ́kọ́ sọ ṣáájú wa bẹ́ẹ̀ kọ́ ni lọ́kọ́ sọ ṣáájú ni wípé àwọn àgbọn náà wò yí pé ẹ̀bù títà rírà náà àti rìbá náà ó jọra wọn ọlọ́run rárá o àhàlọ́ ọ̀lùbẹ́ àwọn àhàrọ̀ màrídà. Àwọn èlé jíjẹ òun tèun léwọ̀. Gbogbo bí kí n kórí, nítorí wá jẹ mọ́ ọ̀rọ̀ bísínẹ́ẹ̀dì títà yóò ní àwọn ìtẹ̀kẹ́tẹ́ ni tí ń tajà yìí tó ń lọ nà. Yọ̀nà wẹ̀, yọ̀nà láàkáyẹ̀, mo ra ja five hundred thousand àti mo ra ja five hundred thousand kì í ṣe pé ẹ̀ka oṣù náà owó mi ni mo kọ́ bẹ̀rẹ̀ èmi ẹlẹ́ẹ̀kejì àmì tẹ́lẹ̀ mi rà tó pé five hundred thousand yẹn ṣe lè kéré ló rà nínú five hundred thousand tó ní fifty thousand wà ń bẹ̀ tó lọ ní twenty thousand wà ń bẹ̀ ṣe ra gbogbo ẹ̀kẹ́ lè tẹ̀lé nìyẹn tó wá rà tán yóò ṣẹ̀ṣẹ̀ wá gbé kíni ó ṣẹ̀ṣẹ̀ wá gbé ó ṣẹ̀ṣẹ̀ wá gbé ìṣirò lé tí ó fi wá máa pé bó ni ìkọ̀ọ̀kan ó ti jẹ́ tí ó fi pé òun tó wò bí ní sọ́ọ̀tì látara ẹ̀ ìjẹ́ka nìyẹn ṣùgbọ́n onírìbá kò sí ìgbẹ̀ka kò sí ìgbẹ̀ka tó fẹ́ sílẹ̀ kò sí àyẹ̀ka tó ń fẹ́ ṣe irú pé kọ́nìkan wá gbowó wá gba owó òun kan ní fifty thousand naira tó bá ti dá padà ó fi dá fifty five thousand naira padà fóun ìwáwò ẹni tó fún yẹn ní fifty million olóbi dá fifty five million padà ló bá lọ́wọ́ pé àríkè five thousand naira lọ́pọ̀ ẹ̀gbà tó wó kéré lójú rẹ̀ lójú kòwò tó kọ̀pọ̀ owó bá ti ń kọ̀ sí ní ọlọ́run ọmọ sákàn ra bíi ilé ìdá ra bíi fún náà ó mọ̀ ẹ́ pé ó fi kéde ó pọ̀ kí ó sì tiẹ̀ pọ̀ kọ́dà kọ́ máa ní kékeré tọ́nà ọba àdìsọ́lá ti ṣe léwọ̀ jọ̀mọ́ ẹ̀já jìnà jìnà. bákan náà inú ayé yìí a máa rí wípé ọ̀rọ̀ títà rírà àwọn sùúrùtù ti ń bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ bẹ́ẹ̀rù ti ń jẹ́ rígbọ̀ ọgbọ́dọ̀ wáyé ìyọnú láàrin ẹni tó tajà àti ẹni tó rajà wá gbọ́dọ̀ tẹ́ wa lọ́rùn o ti jà mọ́ ìrọ̀rùn ti pa pé o ti fọwọ́ kan o dandan

ọbẹ̀ sàlàyé fún wa ní kámọ̀ ìpé dandan ò ọjà rírà ọ̀dẹ́dẹ́dẹ́ gbọ́dọ̀ rá bá lọ rajà lọ́dọ̀ rẹ̀ nígbà rẹ̀ tó ojú tó fi wọ̀ ọ́ torí fún wa tẹ́lẹ̀ fa nǹkan tó jẹ́ ká mẹ́rin pé àwọn kan bá ń jẹ́ bandit àwọn kan ń jẹ́ Boko Haram àwọn kan ń jẹ́ abẹ̀mísòfò ṣeéṣe lébẹ́ẹ̀lì Islam àwọn tí wọ́n ń ṣe ń ṣe pẹ̀lú ọkọ wọn àti fámìlì wọn àti gúrùpù tí wọ́n bá pè lọ́hùn sí tí wọ́n ń ṣiṣẹ́ fún ṣeéṣe Islam ọ̀hún Islam kọ́ gbogbo àyà tó pọ̀ nínú Al-Qur'an ló gbé wá wípé èèwọ̀ ni kéèyàn pààyàn kódà ẹ̀mí ara rẹ̀ gbogbo tó le líìdì sísẹ́mi rẹ̀ ọbọ̀ ìyá dáhùn sọ pé ìwọ̀ ni mọ́dìbẹ̀ oríṣi eléyìí láti mọ́ lọ sínú àyà náà ọlọ́ọ̀bà àlejò ọláńsọmọ obìnrin ẹ̀ṣẹ̀ tọ́ni rọ̀jìn بسم الله يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم ولا تقتلوا أنفسكم

pè lọ́tọ̀ ká lè mọ pàtàkì tó ń bẹ nínú àwọn òfin òun ọlọ́run eléyìí tó fẹ́ ń ṣe lófin fún wa yìí. wọ́n ní ayọ̀ lẹ́dí náà mọ̀nú ẹ̀yin tẹ mọ̀ ní ẹ̀yin tẹ dábì mà ẹ̀yin tẹ sì nígbàgbọ́ tí èmi ọlọ́run ọba tí mo dá yín. tẹ nígbàgbọ́ tó ti tẹ́ tí mo rántí yín lódodo ọlọ́wọ́ bá lè jọ lárí látà kúrò àwọn alákùn lẹ́yìn ẹ̀kọ́ bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀. ọlọ́ni ẹ má dúkìá yín láàrin ara yín má lọ́nà àbàjẹ́ yọ̀ọ́lọ́ ọmọ lè tó láàyè láàfin ni láàánáyà tẹ́sì ni anáhù tùfídù tàhárì asìlù nìyẹn máàlám tùsọ̀rífù sọ́rífù أو ما لم يصرفه صارفه إلى ضرب آخر أصل منه النايو òun ni kó ṣe yí pé ó bá ti wá nǹkan nǹkan yẹn dè wọ fún wa ní pé mẹ́tẹ̀ẹ̀dì ẹ̀ ìwọ ni ápùlù nìyẹn nítorí lè fi jẹ́ túmọ̀ ní òní kárí tí ó gbé kúrò nínú túmọ̀ yẹn ní òbí ní jẹ́ àrámù gẹ́gẹ́ bíi pé ọlọ́wọ́ bá bá àlejò ọlá ó ń fìdí ẹ̀ múlẹ̀ fún wa níbi pé èèwọ̀ ni ká máa jẹ owó ara wa lọ́nà ìlọ. Bàbá wa ẹni tẹ̀sí ìkọlọ̀ ọba ẹni tí wọn. Wọ́n ní Jẹ́mi Àtàbáràkà wàtà ẹ̀rẹ̀ ìbádà orí mùmìnì. Ọlọ́run ọba bàbá àlejò ọlá. Ó ń kọ̀ fún àwọn ẹrú ẹ̀. tá gbọ́ náà ọba gbọ́ lódodo kíkà má máa jẹ owó ara wa má lọ́nà ìtọ́ bẹ̀rí bí àníwá èlùmọ̀ká gbà pẹ̀lú àwọn onírànràn ọ̀nà tẹ́ ẹ lè fi gba owó ara yín alẹ́ tì ìyá agbẹ́rò òṣèré ìyá eléyìí tí e ṣe ọ̀nà tó gẹ́gẹ́ bí àwọn èèyàn ti ń dá pín sí wàlìtìmáà àti tẹ́tẹ́ wà máa dàrọ́ májìlá bí àríkà ní sáré ìtùnú ìpìlẹ̀ híyàn àti gbogbo tó lè gba ọ̀nà yẹn nínú àwọn ọ̀nà táwọn èèyàn máa fi dọ́gbọ́n àti gba owó olówó nínú ẹni yàwúyàwú wà gbogbo ọ̀nà owó tó lọ́nà pé esi ọ̀nà tó clear ó sì sẹ́fẹ́ nìkan tó gbowó ọ̀ọ́tajà kọ́ ọ̀rajà ni ọpọlọ náà ni irú ọpọlọ ọpọlọ lè àwọn kan gbìyànjú wá negotiate pé iye báyìí ìlà ìlà a ah, áà ah, ọlọ́mọ̀ta ní o ẹ̀kùn kílẹ̀ kàfáì ẹ̀lẹ́ negotiate pé ìlà ìlẹ̀ gbà ọlọ́ni gbogbo àwọn ọ̀nà bẹ́ẹ̀ ma ti gba owó ara yín ẹni tẹ́ fẹ́ gbowó lọ́wọ́ owó ìdààmú tẹ́ tó kọ́kọ́ fún gbowó wọ́n ti wàhálà káàkiri ẹ̀tọ́ wọn lẹ́gbọ́n ṣéjì pé kí wọ́n tún gbé èèyàn wọn padà ẹ̀dùn gbowó lọ́wọ́ wọn. ọlọ́ọ̀bà àlejò ọlá ó ń sọ fún wa níbí wípé ní látàkùn lọ́wọ́ wọn lọ́kùnrin lẹ́kùnrin bẹ̀rẹ̀ bá bẹ̀rẹ̀. yín ẹ gbọ́dọ̀ máa gba owó ẹ gbọ́dọ̀ máa jẹ owó ara yín lọ́nà ìtọ́ ọ̀nà tẹ wá lè ti gba owó ara yín ẹ̀wọ́n náà bá lè sọ láti níbi gbogbo ọ̀nà tó bá ti jẹ́ sí wípé ó bá ti wá lọ́nà èrú lọ́nà ìdí owó ẹni gbé lọ́nà tẹ́tẹ́ lọ́nà rìbá gbogbo àwọn eléyìí òun náà là ń pè ní ọ̀nà aráàmù ọ̀nà yàwúyàwú olè náà ni àdàpọ̀ olè ní ọ̀rọ̀ kidnapping eléyìí náà ọ̀rọ̀ gísù ni là ń ta tẹ́tẹ́ eléyìí náà ọ̀nà ìmáàrù nìyẹn èwọ̀ ni ẹlẹ́ẹ̀tẹ́ẹ̀rin òun na rìbá ẹni tí ò ṣiṣẹ́ kan tí ó sàbọ̀ kan yóò sì gbòkólẹ̀ wọ́n ma gba owó yọ ma gba owó lọ́wọ́ àwọn èèyàn ìwọlélé nínú sẹ́láfìlán eléyìí lẹ́tọ̀ọ́ nínú sẹ̀rá islam ọlọ́ọ̀bà àdéjọ lágbogbo ọ̀nà tó bá ti nílé wá èèyàn ti ń tọ́gbọ́n láti gba owó ọmọ làkejì ọlọ́ọ̀bà àdéjọ láléwọ̀ ni wọ́n tó bá nígbàgbọ́ nínú ọlọ́ ọlọ́ọ̀bà àdéjọ lásọ fún wa pé wọ̀lé lè yẹ mọ́sílẹ̀ èyí tọ́nà ọba àlejò aláṣẹ lẹ́tọ̀ọ́tẹ́ lè gba owó ara yín òun náà lè bá jẹ́ ọ̀nà títà rírà kọjá ọ̀nà títà rírà. títà rírà náà ní gbọ́dọ̀ jẹ́ ìtẹ́jọ́ yọ́nú sí láàrin ara yín ìyẹn ló fà lórí jẹ́ sí pé àwọn abẹ́rù kan nínú Plan. èèwọ̀ ni àti ń ta irú ọjà bẹ́ẹ̀ nínú Islam mùsùlùmí ò kì ń ta ọjà bẹ́ẹ̀ wípé kí ni ó má lọ wọlé sí ìkan nínú àwọn ọ̀nà mẹ́rẹ̀ẹ̀rin ta sọ lẹ́ẹ̀kan yẹn nínú kọ́ máa jẹ́ dísù àbí kọ́ máa jẹ́ rìbá. wọ́n ma sọ wípé kí ni ìlà tó wà ń bẹ̀ ó lè jẹ́ ara ó lè jísù àbí kí ni ìlà tó wà ń bẹ̀ wọ́n ló ti fẹ́ wọ̀ nùbá. Hello Bọ́lá níbi àyàtà tó wọ̀ yìí yóò jẹ́ ká lè lọ síbi àwọn ṣùrùtù lè bẹ́ẹ̀. A kà wa nínú síra Afrika yìí. torípé ta bùkátà tútù náà nìyẹn ẹlòmílẹ̀ ẹlòmílẹ̀ lẹ́ni tó ń tajà àwọn kan bẹ nínú àwọn ọjà tó ẹgbẹ́ inú sẹ́lá sáré wọ̀ ni ọgbọ́dọ̀ tarú ẹ̀ ṣùgbọ́n eléyìí tí ó mú ìyọnu wá láàrin ara wa ẹ̀rí ga ẹni tó fẹ́ tajà fún inú rẹ̀ ó sí wọ́tọ̀ fẹ́ rajà náà ẹnu tẹ̀ náà yọ sí kó rajà eléyìí ni kò ní délé kọ́mọ wá ṣe pẹ̀lú ọ̀pẹ́ ah, ta ọjà yìí fún mi kàkúta ló kà mi. ẹ̀wọ́n náà fọ́lò islamic principle tọ́lọ̀ ní kò fọ́lò kò tó rà. látọ̀júwe ìjà àwọn èèyàn máa ń ṣe eléyìí. ó kọ́mọ dáadáa ní ìdójú àwọn èèyàn. nínú ìlú wa táwa ẹ̀. àgbẹ̀ kan lè kàn lọ sóko kó wo ẹ̀jẹ̀ yìí ẹ wo ẹ̀dá kan máa wẹ̀ tẹ́tẹ́ ọ̀rẹ́ ni wọ́n fẹ́ ta fún ìdí rẹ̀ náà lọ́fẹ́ ta fún ọ ìdí rẹ̀ tẹ́ ìyẹ̀wò tẹ́ ìmọ̀ sí mẹ́lẹ̀ ọ̀rẹ́ nìkan ìwọ lè fojú wo pé á ah, ìṣe ẹ̀gẹ́ yìí ó tóbi dáadáa tẹ́ ẹ bá hu ẹlẹ́mọ̀ bá ń tẹ ẹ̀rù pé bá ń di o ẹ̀kan bá nǹkan kẹ́nikẹ́ni kàwá yìí di ẹ̀ yíwọ̀n <laughs> bíi tẹ́tẹ́nu ẹnìkan náà ni ọ̀jẹ̀ náà méjèèjì

ló pé ní ẹni kọ́ rajà sọ́ọ̀tì á èrò ah, burúkú ọ̀rá yìí ẹwọ ẹ̀jẹ̀ tó tàbí ní kìnní ogun tí mo bá ń bẹ̀ abẹ́ni tí ó sì rajà ló pé ní tẹ́ni tọ́ta jà sọ́ọ̀tì á ah, èrò ah, burúkú nìyá rè abẹ́rẹ́ ó dé ní mọ́lẹ̀ ẹwọ tí ń sọ fún tí mo ní kọ́ àwọn ẹ̀gbọ́n ní ọ̀fà alámọ́ o ní ọ̀kọ̀wé sì ti wàhálà òtún wẹ̀gẹ̀ àmẹ́yẹrú ẹ̀ tó lè fa ìjà tó lè dá wàhálà rẹ̀ gbogbo àwọn nǹkan ẹ̀mí ìsìláàmù ti kíni mo ní ìsìláàmù dènà bẹ́ẹ̀ ló fi sọ fún wa yí pé Thank you. sọ fún wa wípé ọ̀nà tá a fi lè jẹ́wọ́ ara wa òun lè tó bá jẹ́ ọ̀nà pé mo yọ́nu sí ìwọ náà yọ́nu sí. ìwọ náà ní tí mo fẹ́ rà orin tó fẹ́ rà ẹni tó fẹ́ ta fún ọ náà fi hàn pé tó ń fẹ́ tàrí. àti ẹni tí ewúrẹ́ rẹ̀ lóyún nú ẹni wá ní mo fẹ́ ta ewúrẹ́ yìí ẹni sẹ́yìn tó lórí ẹgbẹ́ tàbí abóyún náà ní àrárá àbí ọ̀tá ọ̀tá ewúrẹ́ òkà oyún náà mo fẹ́ ta àbí mo fẹ́ ta ewúrẹ́ òun lọ́tọ̀ mo fẹ́ ta oyún náà lọ́tọ̀. tẹ̀rí méjèèjì ọ̀kan nu méjèèjì ọ̀ wọlé ṣùgbọ́n oyún lóyún ò lè wọlé ní sẹ̀rá sẹ̀rá torípò yìí mú tọ́lọ mẹ́ta mélòó lọ́kà fọ́n ní mélòó lọ́kà tó wà ní ni mẹ́ta ni máa bí ẹ̀sẹ̀ wọn ò tó táwọn lójú ni pé fẹ́rí tó bá ti tó yùn kan tìṣẹ́gbẹ̀ ìbáyìí ká ní lẹ́nu ẹ̀ pẹ̀lẹ́ ẹ̀ dọ́kọ̀ ọmọ oyún ògbìn nínú ara wọn oyún tó ọtún tún kẹ́nu rẹ̀ tó ní méjì àti mẹ́ta nìyẹn ó lè má ti ọ̀kan lọ ó bá ti mẹ́tẹ̀ẹ̀ta kí ló sọ fún ọ pé ààyè ní mẹ́tẹ̀ẹ̀ta ọ wà lọ́wọ́ wá ti lókun tí wọ́n sun òkú ẹ ọmọ ẹran jẹ ní àgbò náà fẹ́ ṣe tí wọ́n sì gbowó fẹ́ padà jàgbẹ̀yìn nǹkan ní ẹni tó bá rajà nínú rẹ̀ ó dùn kó wọn ra nǹkan wọ́n tó bá tajà náà wọ́n náà fowó àlùbáríkà tó bá lóbi jẹ́ sí pé nínú sẹ̀rá islam náà bá lè tẹ ọlá kò fẹ́ ká yẹn wa jẹ́ lábala bẹ́ẹ̀ni náà bá lè tẹ ọlá fún ìsọ̀fún wa yìí pé ọlá tẹ kọ́ tó lo àáfọ́sọ̀ kan. ọba àlejò ọláwọlẹ̀ gbọ́dọ̀ pa ara yín àbẹ́ ẹ̀ka. Àwọn àbá wọ́n ṣàlàyé lè fún wa pé ṣé àwa fúnra wa nìkan ni àbí yàtà ájá ìlálẹ́gbọ́ èrì wọ́n ní méjèèjì náà ni. Yẹni wípé ẹ gbọ́dọ̀ máa pa ara yín. Èèwọ̀ ni Mùsùlùmí pa Mùsùlùmí. ẹ gbọ́dọ̀ máa para yín èèyàn náà èyí tó lè mú ìpara ẹni wá òun ni tó ogun bá bẹ̀rẹ̀ lẹ́yìn tó sì kúkú jẹ́ sí wípé tó bá ń sọ̀rọ̀ ogun eléyìí ò ṣe tuntun orílẹ̀-èdè sórílẹ̀-èdè jagun láàrin ara wọn àwọn kan lọ lọ́wọ́lọ́wọ́ báyìí náà tí ó fi parí bí nǹkan kan bá ní yẹn lè wáyé ogun

ẹ̀dá má pa wa ìyẹn ni wípé ká má máa ṣe gbogbo àwọn nǹkan tó lè ní ìbùsíṣẹ́ mi wá ọbọ́ Aya mi náà sọ́rọ̀ wọn wà látúlùkú àìdíkún ìlàta alúkà. Ẹ má ara yín pàǹjẹ́ ìlú ju parun. Ẹ ara yín. Ẹlòmíràn ayé pé ọlọ́pọ̀ so ẹlòmíràn ayé pé ọlọ́mú pọ́ìsì ẹlòmíràn ayé pé ọlọ́gbọ́n rẹ̀ lọ́bẹ̀ ẹlòmíràn ayé pé ó lè bẹ́ sódò o tó ìdájọ́ rẹ̀ ní sọ̀rọ̀ islam èèwọ̀ ni o èèwọ̀ ló ń tọ̀ ń dáwò yẹn o. ọlọ́wọ́ bá àlejò ọ̀la ni èsì tó bí wá fẹ́ẹ́ ṣe bẹ́ẹ̀ kí ló bá ọdún ikọ̀ fẹ́ pa rẹ̀ iná mọ́ àká ẹ̀bí kan rọ̀ hìmà. ọlọ́wọ́ bá yín ọba láàánú ni fún kí ló wá sí ọdún ikọ̀ wá onítúpọ̀ pa rẹ̀ lọ́kàn ní gbèsè ayé ẹ̀. ọlọ́wọ́ bá wá kò fi lélẹ̀ Oni wa mẹ́yà bá gbárí kàlùwá náà wà tó náà ọlọ́ni gbogbo ẹni tó bá wá sí àwọn nǹkan ta sọ́ọ̀lẹ̀ yìí àmì ẹ má jẹ owó ara yín lọ́nà àbàjẹ́ àmì ẹ má jẹ ara yín lólè ẹ má jàǹbá ara yín ẹ má ta tẹ́tẹ́ ẹ má ṣe nìbá bákan náà ẹ má gbogbo ẹni tó bá ti bẹ́ẹ̀ láti lè kọjá àlà lórí ọmọ àbó ń sábò sí mọ́kànlá kejì rẹ̀ ní. a padà sí ẹni bẹ́ẹ̀ jóná ẹ̀wọ̀lọ́n ẹ̀wọ̀lọ́n ẹ̀wọ̀ tàbí ìlérí ìgbà tó lágbára tó yẹ kéèmì àti ẹ̀ ká jìnà sí. ọ̀pọ̀ ọ̀bẹ wàhálà ṣe wàhálà látàárọ̀ yóò tún wá kó lọ bí tẹ́tẹ́ gbogbo wọn jẹ. wọ́n ní jẹ́ àpò bá di ẹ̀jẹ̀ ọkàn tó bá fún wàhálà gbégbé ayá rẹ̀ ni ọlọ́run bá lè tọ́lá léèwọ̀ ni ọlọ́run bá lè léèwọ̀ lọ́lọ́ tí gbogbo àwọn tó ń lánàá náà wọ́n padà tó gbogbo ẹ̀yìn. ẹ yìí pé máàlù lè láyà dúmù wà ń láyà ń fáwù ìbáraṣẹ́ láyá ń fáwù fọ́ àhìbà owó àrámù kò mọ̀ ní máa bẹ lọ bèrè ẹ máa wo àwọn ẹlòmíì wọ́n lè máa ròyìn bàbá wọn lánàá pé á olówó ńlá ni ó tó kú náà ló ti máa ta gbogbo ń tó ní ó tó kú náà ní gbogbo ń tó ní gbogbo yóò ti parẹ́ tán ká tó wá tó rí nínú àwọn ọmọdé ọmọ tí ó lówó yóò ṣe wàhálà yóò kàn náà ni. ẹmọ wa lè wẹlò ní ojú ayé rẹ̀ náà làwọn ọmọ rẹ̀ náà ti ní wípé ọ̀nà aláìní náà ni ni o náà wọ́n fi kó jọ wọ́n mọ̀ wá lọ nìyẹn láwọn àrọ́ ọmọdé ọmọ jogún ẹ̀ ọ̀gbẹ́ni tó bá ti sapá lọ́wọ́ ti ṣe kò ń jẹ́ omi lè rí owó jọ olówó ńlá irú bẹ́ẹ̀ parẹ́ fámìlì ẹ kí èsì ẹ̀lọ́wọ́ rẹ nínú tọ́lọ̀ ń sábà máa ṣe nìkan ká sọ yẹn náà lọ ronú sí owó àláàbí ni bàbá yìí ní ẹ máa rí yọmọ lọ bí palè palè palè palè ni nínú àwọn ọ̀nà tí wá bí lówó òun náà bá rí lọ sí bísínẹ́sì ọ̀nà tí àbí lówó nìyẹn o gbogbo àwọn sọ́ọ́bà nẹ́bí àmàrò yìí àbá ọ̀bátì wọ́n ṣe bísẹ́sì ni o àbáwọn ìdúnà ẹ́ọ́bí oní bísẹ́sì ni wọ́n o àbíbá wa náà gbọ́ta wa nígbà tí wọ́n dé ìlú Madina ìgbà Madina wọ́n ṣèrànlọ́wọ́ báwọn ọmọ ẹ̀yà ọjọ́ wọn láti Mẹ́kà láti máa bá gbé ọ̀pọ̀lọpọ̀ nù bùkátà ọ̀pá jùlọ àwọn tá ànẹ́bí so wọ́n máa ra wọn pé wọ́n máa bẹ pẹ̀lú lágbájá wọ́n máa bẹ pẹ̀lú lágbájá àbá wa abdulrahman fún náà ó bí nínú àwọn tá àbá wa nínú àwọn tá ànẹ́bí sallallahu alaihi wasallam tó so wọ́n mọ́ wọ́n á sọ fún tọ̀hún pé wọ́n hàn sórí owó rẹ̀ ọ̀rọ̀ àwọn ò níbi owó rẹ̀ níta àwọn níbi lọ́dọ̀ ni wípé ọjà wo lọ́wà nílùú na ọmọ nǹkan bísẹ̀ dáadáa ọjà yẹn ni kó máa rán lọ. láàrin wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ sábà owó padà torí láyé èrú ní kó bá ẹlòmíì náà ṣe ìjẹ́ sísẹ́ǹsì rẹ̀ gbòòrò tó pé gbogbo tí èrú bá tún ń wọ̀ ìparun máa dé bá náà ni léèlé bá tún ń wọ̀ ìparun máa dé bá ni ẹlẹ́yìn tó ní kọ́lá sọ ní nínú àwọn àyàtà àkàlẹ́ ìfọ́n náà bá ní bá ní wọ́n máa kó parun bá owó èlé àti gbogbo owó tó bá rìn ní etí lébẹ̀ ṣùgbọ́n ìta bá ná ká fi ṣe sàárà títẹ̀ tó ti fún yàn léde kò sì fi ṣe sàárà fún ọbẹ̀ta. ọlọ́wọ́ bá àdìsọ́ wá yúrì bí sọ̀dà kọ́ tó bá fi ṣe sàárà lórí ìdílé ọlọ́ọ̀bà lè tọ́ra ó gbogbo ẹni tó bá lọ kọjá àlà gbogbo ẹni tó lọ kọjá àlà àti ni ní owó dúró ẹni bẹ́ẹ̀ jóná ọba tó lè ti jóná ọba tó pé iná tọ́lá ọba àdìsọ láàrọ̀ ìfún ayé pé kú à ń fòsà fún wa áálí náà. àlẹ́ ya màláìkà. àlẹ́ ṣe pé tọ́lá ọ̀dọ̀ ń sá jáde ọlọ́lá àmàlẹ́kà tó ti láyà wọn bẹ́ẹ̀ kọ́ ọbẹ̀ ti jáde báyìí. wọ́n ti láyà ẹ̀rú wọn já wọ́n bá rí wọn já ó bí náà ṣe burú tó bí àná ti lágbára tó ó ṣe sì bá a kí ó sì bá a kọ́ ọ máa jóná dúkọ̀ lọ́pàdà àmàlẹ́kà yìí lọ. ọlọ́wọ́ bá lè kọ́lá bèrè wípé gíláàbù ìjà wọn àwọn màláìka ìṣeré òrò tó tó ọba wọnú ná tó ọkọ ọba ti wọn ó sì tó padà sínú ná pé ọmọ lọ jóná lọ gan iná ilé ìta ń sọ yìí ó kọjá wẹ́rẹ́wẹ́rẹ́ iná tá a máa fò kúta àtẹ̀yìn àpò. èèyàn àtòkúta láàmà tí kò iná náà. ọlọ́run bá lè sọ gbogbo ẹni tó bá ti wá kọjá àlà tó ń jẹ owó ọmọ ìyá ẹ̀ lọ́nà tàbùkí. ọlọ́ọ̀bà àlejò ọlá ní láìpẹ́ àpàdà tí lọ ní bẹ́ẹ̀ gbóná ni. ọlọ́ọ̀bà àlejò ọlá ní kóhùn ó ṣe bẹ́ẹ̀ ó rọ̀ wọn ọlọ́wọ́ ọba lọ́rùn púpọ̀. Nah. Thank you ọlọ́nìtẹ̀ bá wá lè jìnnà tẹ́ lè tara yín ní kété táwọn kata sí yín lọ́wọ́ pa ẹ̀ bí ìjẹ owó ọmọlàkejì lọ́nà ìtọ́ ni àbí ìmá pànìyàn ìmá gbẹ̀mí ẹlẹ́ni ni tẹ́ bá lè ṣe bẹ́ẹ̀ tẹ́ jìnnà sí tẹ́ jáwọ́ bẹ́ẹ̀. ọlọ́ni àwọn àṣìṣe yín tẹ́ ti ṣe sẹ́yìn wọ́n bá yín há dànù ẹ̀wọ̀ ọ̀rọ̀ eléyìí ló ń pè jáde wípé àtàáyìkù. Ami dẹ́mbì kàmáàlá dáńbàlà ẹni tó bá ti kú pàǹdì ẹ̀sẹ̀ tó lóhun ò ṣe má tó náà wá banújẹ́ lórí eléyìí tó ti ṣe sẹ́yìn náà bá lè sọ ládàbígbà tí ò lẹ́sẹ̀ lọ́hùn náà ni. Lábàárín a tún fi irú yín rẹ̀. láti wíwọ ààyè kan tó jẹ́ ààyè àpánlé láti wíwọ àwọn ààyè tó jẹ́ ààyè àpánlé ẹni àwọn àbá oníṣẹ́ sí wọ́n ní kíláàpè ní mọ́dékálà wọ́n lóun náà àlìjánà òun náà ọba ọba àlejò láti tọ́jú kalẹ̀ yóò máa jẹ́ inú ilé àwọn ẹni olùpayà ọlọ́run òun lọ́wọ́ àlejò ọlá ní ó fi wá àwọn èèyàn wọ̀ olùwà ló ti bínú fún mo ní ń kẹrí lè bá tẹ jáwọ́ níbi ní àwọn yín Àwọn àdúgbò wo àwọn àyè kan tó jẹ́ àyè àpọ́lé. Òun náà náà ti ṣe dáàrò lọ́nà Ilé àwọn olùpayà ọlọ́run Kí gbogbo wa náà tó ṣe yí pé a bá ní àwọn àṣìṣe kan pàápàá jùlọ inú Rọ̀mọ̀dọ́nù wa náà kátúbá kájáwọ́ níbi tọ́lọ̀ bá ọ̀fẹ́ káwá gbájúmọ́ àwọn tí ọlọ́wọ́n bá ọlá tó fẹ́ káṣe ibi àwọn ará yìí náà láti ó léyìí àmọ́ ṣáájú ká tó lọ àtọ́kùn ara yìí tó pẹ̀lú ògbó tọ́lọ́ nípa ọ̀nà bẹ́ẹ̀wù ìyẹn àwọn májẹ̀mú. tó so mọ́ ọ̀rọ̀ títà rírà á mú wá díẹ̀ fún wa nínú àwọn kàtà àbọ̀n títí ń sọ àdúgbò àwọn nǹkan wọ̀nyí ẹlòmínà kan ń kówò ni ń jẹ́ sábà ti ti ń kó ìparun bá òwò tí ń ṣe ení ẹlẹ́ẹ̀kejì ó títí òwò ọ̀hún ó lè máa jọ nígbà tí ń gbèrú lójú ẹ̀ láyé àmọ́ ó ń tẹ ọlọ́run ọba tó dáa kò sí náà òun ò sì ní kàkún pẹ̀lú ògbó ọlọ́run lọ àwọn mẹ́jẹ̀mú ẹ̀ ṣe láti máa ṣàlàyé bákan náà níbi títà ẹròmíì ló ti dọ̀tá gbogbo ayé nígbà tí ọmọ nípa ọ̀rọ̀ owó ẹ̀ yóò wá máa pé àwọn nǹkan fẹ́ yàn òun ṣe níbi ẹ̀tọ́ òun yóò máa tàbí òun ni ó lẹ́tọ̀ọ́ tiẹ̀ ẹni tó fẹ́ tajà òun náà lẹ́tọ̀ọ́ tiẹ̀ ó máa rò wípé bóyá ìwọ ló lẹ̀tọ́ bẹ́ẹ̀ sì ló ti fẹ́ yan ọmọ làkejì rẹ jẹ tọ́mà orí ìdí ẹlẹ́yìí ló ṣe káwá yàrá ń pẹ́ síbi àwọn tá a mọ̀ sí sùrùtùl bẹ́ẹ̀ àwọn apá kan náà àwọn mẹ́jẹ̀mú títà rírà abẹ́rẹ́ ọ̀bà àlejò ọlá ẹnu àwọn tí ẹ̀ka kàlẹ́ mi kọ́lọ̀ ń kó lòdì sàbí dáadáa fún ẹnì kọ̀ọ̀kan aláyé rí àbújọ́ gbọ́dọ̀ nìkéyàmẹ̀ ìfẹ́ láti wá tẹ̀síwájú lọ́la abẹ́rẹ́ ọba àdìsọ́lá kọ́lọ̀ ń kójú àjọ lálọ́ àti ìhùn àdìdùn bàlá àtẹ́tẹ́ lànà àti ìhùn àdìdùn bàlá àtẹ́tẹ́ sànà wà á tún ìlàrọ̀ bí kún tòrìjà ọ̀hún wà á tún ìlàrọ̀ bí kún tó pẹ́lá bù wọ́n. àdìhùn àdìdùn bàlá lànà àdìhùn àdìdùn bàlá àtẹ́tẹ́ lànà. tàbókí ẹ̀tẹ̀lẹ̀ tolúwa ẹ̀ má tòrò dùmà torí pé ọ̀dọ̀ lọ́run la ó padà sí torí pé ọ̀dọ̀ lọ́run la ó fàbọ̀ sí. ẹ̀tẹ̀lẹ̀ tolúwa ẹ̀ má tàbókí ẹ̀tẹ̀lẹ̀ tolúwa ẹ̀ má tòrò dùmà torí pé ọ̀dọ̀ lọ́run. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم آه، يا طبعا يقول لي تسليجي يبقى تسي إن شاء الله تعالى حوت ما ولا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت وأستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته